This is the hour you shall bring your photographs. Your picture, maybe your phone. Back to sender. Back to sender. Even if you have your phone. Ṣọwárí bó ṣe mú picture yẹn jáde. As you bring your photograph out. So mo fẹ́ kó mú nǹkan kan There's something very tangible I want you to bring out. It does not go empty. It does not like that. Jáde bẹ́ẹ̀ lásán. It does not go ordinary like that tí má sọ pé kó mú nǹkan kan jáde. if I ask you to bring something out. tó bá jẹ́ pé lọ́dọ̀ wa ní ìsẹ́nu. if it's on our plate. màá sọ pé kó mú owó tí ò lẹ́yìn. I will ask you to bring your money without egg. n ta fẹ́ sọ̀rọ̀ nípa àrìjọ wọn ti àwọn eh, àwọn tí yẹn. we talk about the people that we talk about those people. ṣùgbọ́n. but. nítorí wípé. because. òkú sẹ́yẹ inú owó ọ̀lẹ̀ iná ràn yẹyẹ sí. ẹ ẹ kò sẹ́yẹ ń bẹ̀ ó ti dáa báwọn tí dáàbà ṣọ wá ní bó bá ṣe ṣe sí náà ní ṣe máa gbà á tí agbára rẹ bá ká èyí tó tóbi jù má ṣe àwàdà pẹ̀lú ẹ̀. Do not play mess around with it. Back to sender la sọ̀rọ̀ nípa ẹ̀. We're talking about back sender. Yorùbá gbọ́ tí wọ́n bá ní kéèyàn ṣe rà padà. You were asked to do a redemption. Wọ́n náà mọ tó lè cost yẹ. You know what it cost you to redeem your life? Ìràpadà. Mo lè sọ wípé ìràpadà. We talk about redemption, redeem orí èṣù mọ́ ti bàjẹ́ mo mọ̀ ní fọ́tò mi nù òyìnbá <laughs> padà tí ó bá jẹ́ wípé ètò sáwọn mọ́mù one dollar ní tí mo fẹ́ sọ fún ẹ̀ṣá one dollar yẹn kéré jù láti fi ṣe láti fi ṣe ìwọ náà máa mọ̀ wá dẹ̀ rí ìwọ gan tí ọkàn rẹ ò bá lẹ̀ ẹgbẹ́ gbogbo àlá tó ńlá bí ẹni wípé <laughs> ó dàbí ẹni pé ó ti fẹ́ dé o ẹ̀rù ti ń bà wọ́n náà pé ee ee látọ̀ ọmọ láàyè o nítorí ọmọ ń ṣe o Jésù wà bí lónìí láti ra ẹ padà Ọlọ́run ṣetán tó fẹ́ ra ẹ padà lónìí mo ṣàmú fọ́tò rẹ jáde ájò tara tèmi ni mo ṣe tó ń bò mí o mo fẹ́ yọ fọ́tò mi jáde ni o torí mi ò ní ẹ bá yọ ẹ ṣe <laughs> ẹ ṣe ń wo wàá sókè. you lift it up. wàá dẹ̀ mú owó yẹn dání pẹ̀lú ẹ̀. you bring the money out also with it. mú owó gidi. bring one something tangible. lákìlá ní òun uh, uh, one dollar dàbí ìgbà tí ẹ bá mú one naira. one dollar is just like bringing out one naira in currency in Nigeria. Ah, àbí tó mú ten naira. or bring out ten naira. bá a ti sọ pé olè tó ní Nàìjíríà ní àgbà ten naira àgbà twenty naira mọ́ bẹ̀rẹ̀ láti ọ̀tún ọ̀tún náà. all days we are not twenty ten naira. ẹsẹ̀ tó gbà mọ́. nobody takes it. wọ́n jàró gan red red colour. bí a bá fún yàn ní red card ní orí fíìdì bọ́ọ̀lù olùgbàlù tí a bá ti yọ red card fún wọn yọ ṣe wọn yọ if the red card on the soccer field that means that person will be pulled out of the gym. so tí agbára rẹ bá káwé dọ́là tí ò ní ọ lára jọ ṣé lónìí kó owó tó máa ṣẹlẹ̀ ọ̀tá rẹ ti dáràn báyìí. your enemy is in trouble today. o dẹ̀ ṣàmì mo láwọn tí ń lépa ibi sí ọsọmọ rẹ mo ní ẹ ń dáná lọ́sàn-án. all the people who dey do their children that their trouble today. wàá nà sókè báyìí. You now stretch it forward. Wà á orúkọ Jésù yẹn lẹ́ẹ̀méje. You call the name of Jesus seven times. Má jẹ́ ó ní ọ́ lára jọ. Don't let me suffer by you. Lọ́dún ti fún ọ ní orí ọ̀fẹ́ ní Sátidé yìí. You that have been given the grace on this Saturday. Kó o lè fi àyè sílẹ̀ níbi iṣẹ́ pé kò tiẹ̀ wá síwájú ọlọ́. That you can find time from work to come and work. Aláṣepé máa ṣe tiẹ̀ láṣepé lónìí. The work of perfection will complete his work today. Ẹ̀jẹ̀ Jésù méje ni wàá pè. It is the blood of Jesus that seven times you call. Ẹ̀jẹ̀ tá a the blood that was shed. lórí òkè Calvary. on the cross of Calvary. nítorí èmi àti ẹ̀yin. because of you and I. ẹ̀jẹ̀ yẹn ló máa pè báyìí. is that blood you shall call them. tó o bá ti kí ara bọ ní ìwé ẹ̀jẹ̀ yẹn. as you put yourself in that blood. ta ló lúwa rẹ̀ ta lóun lè fọwọ́ kan ẹ̀ wọ́n kò sí. who is that person that can say can touch you. o touch me not ilẹ̀ that you will not become touch me. tó o bá ti pẹ̀jẹ̀ Jésù méje yẹn sí. you call the blood of Jesus seven times. wàá ní olúwa láti òní lọ. he said hold on from today forth. yọ ọ̀rọ̀ àwọn ẹlẹ́yẹ kúrò nínú ọ̀rọ̀ ayé mi àtọ́wọ́. use the people of darkness out of my life life. mi àtọkọ mi àtọmọ ọmọ àtọkọ ọmọ àtayé ọmọ gbogbo àwọn. all my family members. àwọn èèyàn tayé náà ní atakóró wọnú àdó òní mọ́mọ́ inú ẹ̀wọ̀. ṣùgbọ́n nínú jésù. but in, in Christ Jesus. àti tọ́mí àti tí omi. and the things that are living. jésù adé fi agbádá àbò adé fi gbogbogbò ẹ̀. and Jesus will now cover everything. àyè ó tún kù sílẹ̀. and their life. orúkọ jésù méje. call the name of Jesus. ẹ̀jẹ̀ jésù méje. the blood of Jesus seven times. wàá ní láti òní lọ lọ́wọ́ ẹlẹ́yẹ kúrò ní ọ̀rọ̀ ayé mi àti àwọn ọmọ mi ó yà àdúrà. orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù. My mommy. Stop talking. My mommy yẹn mi ò láìkí bẹ́ẹ̀ ṣe pé mi. I don't like how you called him. Ah, orúkọ Jésù yẹn pọ̀. That's not the name of Jesus. Orúkọ Jésù tó ní nánú ni. I'm talking about the name of Jesus that has fire in it. Kì tó ní eh, ká máa fi gáàpù sí láàrin. It is not the one with the gap. Orúkọ Jésù tẹ ṣù òní lè dúró ni. The name of Jesus that Satan will not be able to. Àwọn ọmọ ogun rẹ̀ gan wọ́n sá lọ dẹ̀hùn dẹ̀hùn ni. Even his own followers will now depart. Tẹ́ bá ti ní eh, orúkọ Jésù lẹ́tẹ̀ wá ní. Orúkọ Jésù! Orúkọ Jésù! Orúkọ let us shout like that. Ètò mu àwàlà yé lòdì náà. That's the person clock seventy. It's almost seven among seven. o lè máa wò wá kíá ah, bóyá ọmọ fifty fifty something. Ẹ ẹ ẹ ẹ wo. So orúkọ Jésù náà wa. Ìwọ náà pé ó lé náà lókè rẹ̀ ó lé. So that you have strength to believe yourself. méje ẹ̀jẹ̀ jésù méje wà ní olúwa yọwọ́ oh, àwọn ẹlẹ́yẹ kúrò ní ọ̀rọ̀ ayé mi ní ọ̀rọ̀ ayé ọmọ mi ní ọ̀rọ̀ ayé ọkọ mi ní ọ̀rọ̀ ayé aya mi ní ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi àwọn ọkọ ọmọ mi àwọn ayé ọmọ mi ó yẹ kó orúkọ jésù àdúrà dà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù. Blood of Jesus, blood of Jesus.

sùn. One man sleeps. Ní àwọn ọ̀tá rẹ̀ sì wá. And the other sleep. Olùmọ̀ pé kò sí àárín àlèkà mọ́. So they put task. Wọ́n bá ti wọn lọ. Àwọn wo ló ń rìn láàrin ọ̀gànjọ́? Who are the people walking around? Àwọn wo náà ń fọ́ ipò kiri láàrin òru? Who are protectors? Àwọn náà ló ń fọ́ nígbà àpótò wà náà. Who lórí ọmọ ni lórí ìdílé ni ẹlòmíì ò gbádùn ọkọ ẹ ẹlòmíì ò gbádùn ẹ ó sì wà ní ìlú òyìnbó tí wọ́n ń lò kò náà ọkàn rẹ̀ ò báyìí ọwọ́ àwọn ẹlẹ́yẹ ni pariwo lẹ́ẹ̀kan ṣoṣo sí ṣé èmi àti ìdílé mi ni kò ṣe é mọ́ èmi àtàwọn ọmọ mi àti ẹbí mi àti ọkọ mi ṣé wọ́n ní kò ṣe é mú fún àwọn òkú capacity. ṣé wọ́n ní kò ṣe é mú fún àwọn òkùnkùn. Fathers to people that are not part of an. ó yẹ sọ́jà dùá. olùkọ́ jẹ́. agbára ọlọ́run sọ̀kalẹ̀ wá ṣé wọ́n ní kò ṣe é mọ̀. fún gbogbo àwọn ọ̀tá àwọn ìka àwọn abínú ẹni àwọn akọ̀sẹ́ṣẹ́ iṣẹ́ ẹranko olúwa ṣe wá ní kò ṣe é mú fún wa àti àwọn èso wa àti ohun gbogbo tó gbé ní wa lọ́wọ́ olúwa ṣe wá ní kò ṣe é mú fún ọ̀tá. ó àdúrà jésù olúwa wa. sọ fún ọlọ́run níbo lolóore mi wà olúwa gbé mi pàdé make me commit. lábẹ́ àkóso bó ti wọlé kórí. no matter how difficult it may be. bí mi pàdé aláàánú mi. let me meet my merciful person. ẹni tí màá tara ẹ̀jẹ̀ nílùú yìí. because I be through that person I become somebody in this country. ọ̀rẹ́ mi kan. One of my friends. Inú mọ́tò ló lóun ti pàdé ẹni tó kàn ń ṣe ìwé She said she now met her friend her powerful helper in a car. Ibi tí a tó ti ń wọ mọ́tò káàkiri. Where she was born, one part of your home. Ibẹ̀ ni a ti jọ sọ̀rọ̀ kan wọn. That's where they spoke. Lágbájá rẹ̀ yá á láti nàìjíríà gbòòlẹ̀ wọ̀lú yìí kankan wọ́n ṣá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ olóṣètò ìwé ìgbèlú rẹ̀ tó fi bọ́ sí olófin lọ́kàn balẹ̀ olóore tiẹ̀ lọ́lọ́run darí sí lọ́dọ̀ wàá sọ pé bolo olóore tèmi náà wà kó kó pẹ̀lú pẹ̀lú bí ẹni fagídí ni kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bó ẹni tẹ́mi náà tẹ́lẹ̀ mọ́kẹ́ nílùú ìgbà olùwàgbẹ́ mi pàdé rẹ̀. Father, let me be that person. Níbi yòówù tí ìbá wà. No matter where I might be. Jẹ́ àrìnà pàdé Let us walk to meet you. Ní oṣù kẹjọ tí mo wà nínú èyí Before the end of this eight month. Jẹ́ ká àrìnà pàdé ara Let us walk and meet each other. But in wọn náà ń tẹ̀ yẹn. That is what the body that you are. Sọ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀. Sọ pẹ̀lú ọ̀dọ̀ lọ. Bọ́tìnì tí mò ń tẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Bọ́tìnì àwọn pẹ́sìdì fẹ́ mú mi. Kí Before the eight month ends. Jẹ́ kí n bọ́tìnì rẹ̀. I don't know what the bottle you're pressing. Ohun tí wọ́n ń pín lèmi sọ pẹ̀. Wọ́n ti tẹ́lẹ̀ mi ẹ̀dá tọ́kì. Bàbá fọ́nù fèrè ló fọ́ jáde o. It is the part of the trumpet that I'm. Ó lò ń tẹ bọ́tìnì kan lè kàn tẹ bọ́tìnì. He said somebody is pressing his button. Bọ́tìnì tí mò ń tẹ yìí. This bottle that I'm pressing. Oṣù kẹjọ yìí ó tó parí. Before the end of this eight months. Olúwa jẹ́ ń dáná mbẹ́. Jẹ́ ń tún lórí bọ́tìnì. Olóore mi yẹn kẹ́ ń pàdé ẹ̀. Ó yà kó Olúwa Jésù ló sọ ìgbà àdúrà náà. ó ní bí mo ti wo wájú kí n rọ́ lóore bí mo wà yìí wo kí n rọ́ lóore àtọ́tún àtòsí jẹ́ kí n bá láàánú pàdé bá láàánú dìde fún mi bàbá bá láàánú dìde fún mi bàbá mímọ́ lóṣù kájọ yìí o bá láàánú dìde fún mi o nínú àṣẹ yìí olúwa bá láàánú dìde fún mi bàbá. mi o kí n fọwájú kí n rólóore kí n wẹ̀yìn wò kí n rólóore àtọ́tún àtòsí jẹ́ kí n lálàánú pàdé lálàánú dìde fún mi bàbá kí oṣù kẹjọ tó parí ẹni tí màá tarẹ̀ jẹ́yìn ẹni tí ló ta ìní ayé mẹ́ ọlọ́run gbé mi pàdé ẹ̀ oh, ṣé pàdé. ò máa lè gbóhùn rẹ̀. bàbá yẹn mọ iye yẹn bọ́ sí. ìjà bàbá yẹn gangan tó wà lọ́nà jẹ́jẹ́ yẹn. èyí fẹ́ máa bàbá bá jọ́ sílẹ̀ hàn. bẹ́ẹ̀ bá láàánú tèmi. bẹ́ẹ̀ bá láàánú tèmi pàdé. gbọ́ àdúrà Jésù Olúwa wa. ṣoṣo tó kù lẹ́yìn. This is one more thing you're going to pray for na ọwọ́ ọ̀tún rẹ síwájú pẹ̀lú owó. stretch your right hand with the money in your hand. na síwájú. stretch it forward. Hmm. wòlíì wí pé. the prophet said. kó lò bó òróró rẹ kì yóò gbẹ. bẹ́ẹ̀ ni àpò ìyẹ̀fun rẹ kì yóò ṣòfò. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yẹn jáde sí ọ lónìí. that's how the word is coming out to you today. bó o ṣe mú kìnìyàn dání. as i bring it that soft and. wà á ní olúwa. you say oh no mo fi eléyìí fún ẹ lọ́sàn-án yìí. I did this to you this afternoon. ó lò bó òróró mi mọ́ jì ó gbẹ. Don't let the oil of my not take petrol. má jẹ́ kí n ná kan tán kí n tún rí. Don't let me spend the phone before you find this another one. ọ̀pọ̀lọpọ̀ ìbùkún nínú ọ̀sẹ̀ tuntun yìí olúwa fi rọ́pò fún ayé. jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. sọ ilé mi di ilé owó. àwọn kan òkú kówó sí báńkì ẹ̀rù lọ́gbà ọ̀nà olè di báńkì. olúwa kọjú sí èmi náà ṣe lóore. má jẹ́ kí n sin ẹgbẹ́ mi. má jẹ́ n ṣe ẹgbẹ́ mi láyé. má jẹ́ n gbogbo tì ló ń jẹ́ bẹ́ẹ̀. ó yá màmá bàbá ẹgbàá aládùúgbà. Má jẹ́ n gbogbo tì ẹ̀wọ́wọ́ tì mọ̀jà lákàtà nítorí kàmá pèsè fún mi lọ́nà ìyanu pèsè fún mi lọ́nà ìyanu pèsè fún mi lọ́nà ìyanu pèsè fún mi lọ́nà ìyanu ọlọ́run wá ṣe jésù wá ṣe bẹ́ẹ̀ wà dùà jésù olúwa wá. Àmín àmín àmín ọwọ́ yẹn sókè àti fọ́tò ẹ̀yìn. he stretched the money and your picture in your hand. kí tó gbàdúrà lé. before I render this prayer. Ọlọ́run fi iṣẹ́ kásẹ̀tì àdúrà rán wa. the Lord uses the music of your table for prayer. gbọ́ lẹ́nu àwọn èèyàn wa látàárọ̀. I have been listening hearing from people this morning. nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. I will still have a little bit of sleep. sábà rí ẹni tó nífẹ̀ẹ́ sí. if you find anyone that has a long time. my testimony wà ń bí. My testimony is in that same. Afẹ́ gbọ́ ìtàn Ọlọ́run ṣe pè mí gan. If you want hear the story of how God called me. Láti inú iṣẹ́ eré ṣíṣe. From this work of performance. Tó wá di ìránṣẹ́ Ọlọ́run. Now become the work of God. Láti máa gbàdúrà láti máa wàásù. To be praying and summoning. Kí ló fà kí ló dé? What found what caused it? Àtàlẹ̀ máa bá pàdé pẹ̀lú àwọn àdúrà ńlá tó ní agbára. You shall listen to entirety in that city. Ẹ bá ń gbọ́ ìdà iná. If you hear the sword of fire. Sword of fire agbára àdúrà lákan ló ń jẹ́ bẹ́ẹ̀. It's a power it's a mighty power that's what it's called. Tí o bá ń lo àwọn àdúrà yìí. If you use this prayer point. Kò sí ọ̀tá tó máa dúró nítòsí rẹ̀. There's no enemy that can stand around you anymore. Bó o bá ti gbọ́ tí wọ́n bá wà níbi tẹ́ ẹjọ́ ń gbé. Ara máa máa ní ni. Ah, whenever that person whenever you might be that no, person. Mo kó sacro lé Is that that person leave that home for you? Tó jẹ́ pé landlord ni. If it's your landlord. Ẹ̀jọ̀ ń gbélé. That you're living together. Yóò sọ fún ẹ pé mo fún ọ lówó ilé. That I give you the money lọ gba lésìkò mẹ́ torí ara máa máa nẹ́ni ara máa ní ọ̀tá rẹ kú ni kò ṣàbí dáadáa mo ní ara máa ní ọ̀tá rẹ kú ni ó wà ń bí lẹ́tà páàkì méjì yẹn hundred nine dollar ní àbí èrè bò ní ti pè òye hundred dollar àbí ten dollar jàre ọkọ̀ díà náà ni ó dì mọ́ ten dollar ni. They say it's only ten dollars. Méjì ta páàkì my testimony pẹ̀lú sword of fire. So it's a package of two packages. It's ten dollars. It's ten dollars. Ẹyọkan rẹ̀ is five dollars. Just one is five dollars, two of it is ten dollars. Ọmọ yín kan náà tí Ọlọ́run tó gbé jáde. If you want to be children that the Lord has given. Láti inú ẹ̀jẹ̀ wa. Uh, from our bosom from our Lord. Kọ orin. That person also singing. Mo mú kẹsẹ̀ tiẹ̀ náà lọ́wọ́. I brought that person to see you also. Tẹ bá ń gbọ́ orin rẹ̀ nínú rédíò tẹ bá ń lọ. If you orin ọpẹ́ gbogbo rẹ̀ ẹ̀yin gan máa yin Ọlọ́run lógo. you will be praising a máa wọnú ayé yín. five dollar náà ni. only five dollars only. orí ọ̀fẹ́ yẹn wà. that grace also is about. bá a bá ti gbàdúrà. na owó yẹn sókè. stretch your money in the. orúkọ Jésù. orúkọ Jésù. ó dẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. orúkọ Jésù sí àtúngbè yín ga torí pé ẹ mú wa wà láyé a wà láàyè a tún wà láàyè wa àwọn kan wà láàyè wọn ò sí láàyè wọn wọn bẹ nínú ọgbà ẹ̀wọ̀n àwọn kan wà nílé ìwòsàn wọn ò sí láàyè wọn àfihàn wọn wákàtí oore yín Ọlọ́run gba ọpẹ́ wa fún ìwà láyé wà láàyè wa olúwa gba ìyẹn wa ẹ tún wá fún wa lóore ọ̀fẹ́ láti mọ̀ yín láti mọ ojúbọ yín tí ò nira ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ó sì fi hàn wá lóòótọ́ pé ó fúyẹ́ ebi ọ̀rọ̀ náà là ń sùn oh, à ń kọrin inú wa ń dún ayọ̀ wa ń ga sí torí pé ẹrù náà fúyẹ́ ni ọlọ́run gba ọpẹ́ wa tá a bá rí bíi sàtáàlì ẹni ẹ̀kọ́ ti lè máa sọ pé mọ́mọ̀ gbọ́ tiẹ̀ ẹ bọ́ ẹ mọ̀ ni mọ́mọ̀ gbọ́ tiẹ̀ ẹ pé a máa bínú mọ́mọ̀ gbọ́ tiẹ̀ ẹ pé a máa ń yóòdì jọ nítorí ikú tó kú lórí igi àgbélébòlù adáríjẹ ti béèrè ohun gbogbo tá a fẹ́ torí wọ́n lóní ká kànlẹ̀ ẹ̀kọ́ ló ṣì òní á béèrè òní á rí gbà òní á wá kiri òní á máa rí gbogbo rẹ̀ la ṣe ní wákàtí Olúwa dá wa lóhùn ayọ̀ Jésù dá wa lóhùn ayọ̀ bàbá àgbà dá wa lóhùn ayọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni ìkà tí wọ́n ń lé wa kiri tí wọ́n dẹ̀ sọ wá di aláìmọ̀ ṣe lórí ọmọ lórí ọkọ lórí aya ìyàwó àtọkọ mi wọn ní gbọ́ tara wọn yé torí pé àwọn ìkà ni wọ́n wà níbẹ̀ láti dọ̀nà wọn rú ọmọ àtìyá mi wọn ò ní gbọ́ tara wọn yé ọmọ á jẹ̀ máa kọjú ìjà sí ìyá ẹ̀ ìyá tó dẹ̀jẹ̀ lé lórí máa bíbélì dẹ̀ sọ wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ ewu ìgbà ìkẹyìn dẹ̀ ń wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láti lè mọ gbègùn látẹnu òbí ah! olúwa jọ nínú àánú rẹ a kó gbogbo àwọn nǹkan ìwásíwájú rẹ lónìí olúwa mú kúrò lórí àjọ rẹ. bàbá rẹ nìkan tó ń la wàhálà àti ìdààmú bẹ́ẹ̀ kọjá ah! jésù lónìí agbára àtúnṣe ó yá kó wọnú ìdílé náà. ìdílé dàlú tó bàjẹ́ tí ò ní ìfọkànbalẹ̀ akọ́ wọn tọ̀ wá lónìí ọlọ́run àtúnṣe oyà máa tún ibẹ̀ ṣe oyà máa tún ibẹ̀ ṣe látòní sọ wá di aṣáájú látòní sọ wá di aṣáájú gbogbo ibi tí wọ́n ní àní lè dé tí wọ́n ti rò wá pé pé kò ní lè débẹ̀ agbára tí ó gbé wa kọjá abẹ ọlọ́run gbé wa ẹnìkan agbára tá a fi tayọ olúwa gbé wa ẹnìkan agbára tá a fi débi ayọ̀ olúwa gbé wa ẹnìkan láti òní lọ ogun ó ti dá kò dá mọ́mọ́jì ó já wa. gbogbo ogun tó ja ọkùnrin tí odò bethsaida tó fi wà ńbẹ̀ fún thirty eight years tí wọ́n sì dájókòó tí ọ̀rọ̀ rẹ̀ ò lójútùú ah! bàbá olódùmarè gbogbo ogun tó dẹ́ ẹnì kọ̀ọ̀kan jókòó sójú kan lójú kan bí iṣẹ́ agbára ogun náà ó yá ṣẹ́ wọlé lónìí ogun náà ó yá ṣẹ́ wọlé lónìí tó dúró bí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tó dé wá sójú kan ó yẹ já dànù ó báwo ènìyàn wọn yóò tiẹ̀ lágbára àti ṣàmì mọ́ èmi dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ tó rán lọ́tẹ̀ pé gbogbo ogun tó da idúró sójú kan ó yẹ já dànù. Gbogbo aṣọ tá a fi wọ̀ yìí aṣọ àkísà wọn aṣọ gánagànà ni wèrè wọ̀ ó kú aṣọ àkísà tí ìjẹ́kẹ́ ìhòòrò lóore lónìí lórúkọ Jésù ọ̀run fi jóná dànù ọ̀run ó yá fi jóná dànù ọ̀run ó yá fi jóná dànù ọ̀run ṣí fún Jésù lọ́jọ́ yẹn òun jáde lónìí èmi náà sọ tàṣẹ́tàṣẹ́ Olódùmarè ọ̀run ó yá ṣí fún yín kẹ́ ẹ bá àánú pàdé kẹ́ ẹ bọ́ lóore pàdé gbogbo yóò tàn kí làwọn yóò yọ lórílẹ̀ ọlọ́run kó fààyè gbà yẹn òun tí bíbélì wí ni gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbogbo bí a bá fẹsẹ̀ tẹ̀ ó lòun máa gbàbẹ̀ fún wa ẹ ti fi ẹsẹ̀ yé tẹ ilẹ̀ amẹ́ríkà ibi yòówù tẹ́ ẹ̀ bá dé ń bẹ̀ ó yá ọ̀run kó máa fààyè gbà yẹn òyìnbó lè bá pàdé èèyàn yorùbá ni ìgbò ni haúsá ni lórúkọ jésù àánú tó tayọ lọ́dọ̀ wọn ẹ lọ́ọ́ máa rí gbà. aṣọ òní lọ aṣọ ojú rere àti ẹ̀wọ̀ àánú ọ̀run gbé wọn yẹn ẹ lọ ṣe rere ẹ dáhùn mọ́ ẹ lọ ṣe rere ọ̀rọ̀ ló ń jáde àṣẹ olódùmarè tẹ̀lé orí ẹ̀yìn èèyàn ẹ lọ́ọ́ ṣeré. lẹ́yìn ìpàdé yìí tẹ́sítímọ́nì kọ́ máa pa tẹ́sítímọ́nì rẹ̀ testimony tó máa gbé testimony mi ó yàtọ̀ tẹ̀nà yẹn dàbí. ẹ̀yin tẹ́ juwọ́ di sẹ̀sínú lórúkọ Jésù wẹ́rẹ́ lè máa bímọ àbí. ìrógun operation. máa bá rí ẹni ká ní èèyàn kéèyàn tó lépa ibi sí yí pé a ò ní jí o bí ọmọ náà lórúkọ Jésù lẹ́yìn rẹ̀ ló máa bí ọmọ. Ọlọ́run máa palẹ̀ ẹrú ẹni bá a máa. àṣírí àbíyè ẹ̀yin tẹ́ wà ń wojú ọlọ́run fún ọmọ pé èmi náà fẹ́ láyọ̀ mo sọ jáde gẹ́gẹ́ bí àṣẹ tí olódùmarè fi rán mi ó yá lọ lóyún mo ní lọ lóyún ìwọ àti ọkọ rẹ nínú oṣù kó já sí ayọ̀ ẹgbẹ́ gba ọpẹ́ ẹ̀yin kan dẹ̀ ń wá iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ tí rí kankan ṣe kan ṣùgbọ́n nítorí pé wà nínú ìpàdé ti oṣù yìí ti ọ̀sẹ̀ yìí ó yá àwọn àpọ́ńtímẹ́ǹtì tí ó mú inú yín dùn lẹ́tà ayọ̀ ó yẹ lọ́ mọ́ gbà á. èwo ni kí n wá mú bẹ̀ báyìí o ah, wọ́n ní eléyìí tó dá wọ́n ní e, bóyá kí n lọ bóyá mo lè mú méjì papọ̀ bóyá lórúkọ jésù bó ṣe máa rí fún yín ní àdúgbò yìí ẹ mọ yọ̀nú ọlá ọlá olódùmarè ẹ wà kéré oko délé ẹ ní tàjògbé sájò àṣẹ ọ̀run ti gbó kò yí padà mọ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù praise the lord praise the lord hallelujah. fẹ́ kẹ́ kọ́ ni This is the song I want you to sing. Ṣé ẹ rántí Do you remember your names? Ẹ̀dá. We are not asking you. Orúkọ yín ni mo If your name I want you to place. Tẹ́ ẹ bá wá rántí orúkọ yín. If you don't remember your name. You can use my name in place. Because my name is actually follows you with that song. Mom, I love you. But I love you tell you. I want you to use your own name. Mo fẹ́ kẹ́yìn náà lórúkọ tí. Ẹ ẹ ọ̀dà àbá ọ̀dà àbá. tí wọ́n ti láti ọlọ́run. ṣe dá sọ̀rọ̀ tó fọ̀rọ̀ lọ́wọ́. ìyàbọ̀dé ogunṣọ́lá bá gbádá ìyá sọnù. ìyàbọ̀dé ogunṣọ́lá bá gbádá ìyá sọnù. ìyàbọ̀dé ogunṣọ́lá bá gbádá ìyá